إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك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 ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزيغ به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين pẹ̀lú dáadáa pẹ̀lú àlàáfíà ara pẹ̀lú pẹ̀lú ẹ̀sìn Islam pẹ̀lú kí ọba yá sí kí máa já kárí ẹ̀sìn Islam ọ̀la àti gbogbo ẹ̀rọ ọ̀la àlọ́ rẹ̀ bẹ́ẹ̀ bí ṣe ṣí wa. eléyìí ní ọdún two thousand ti ṣe one thousand gbígbé àlejò sọ̀rọ̀ àrùsọ́là. tó kẹfà fún oṣù méjì ó náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ máa ń tẹ̀sí ìdáàsì mọ́sálásí tó wà ní alájẹ láti bẹ̀rẹ̀ rẹ̀ ní ọdún two lẹ́yìn náà a tún gbẹdọ̀ sórí ilé rédíò a tún gbẹdọ̀ sí àwọn oríṣiríṣi àyè lè sókè rẹ̀. a sì bẹ̀rẹ̀ bisimilayi rahman rahim agbẹ́gbẹ́ alhamdulilah làwọn bá parí. àwọn tí a bá ń kú lẹ́yìn ìgbà náà láti bá kọ́ àwọn ọ̀nà ya tètè bá ti kà lọ ṣùgbọ́n àwọn àyè kan náà dára mú tí ò ní di àlàyé tọ́pọ̀ nígbà tó a lè mọ̀ pọ̀ àná ṣáàlà àwọn àti sọ́ra tó bá kọ́ gẹ́gẹ́ bí ìṣètò wa lónìí ká máa bá fi ọkàn bá ọ náà ní ká ṣe àgbéyẹ̀wò sókè kí a sọ ní èsì lórí Mari o Medir. ọ̀nà àti lílo ti Quran gbólógbóló àdé tọ̀sọ̀tọ̀ bá níyà omi dì í àdé ìtọ́ àtúntò pàtàkà àdé ìtì tú wá sí àjẹsà ẹ̀sán bẹ́ẹ̀ náà sì ni irú ẹ̀ náà tó wà láwọn àdéhùn ní Quran. àdé ìyá máa túmọ̀ sí ìṣirò nígbà tí ìyá sì ṣe òṣèlú ìyá wà bẹ̀rẹ̀ sá ọlọ́pàá ìjọba kankan tọ́lù tàbí àti pé wọ́n ní iná ìdílé náà lọ́wọ́ abẹ́ ìṣirò sẹ́ kò sí ìrètí nípa tó ń bọ̀ kò sẹ́ nípa tó ṣe èyí tó da yọ ọ̀rẹ́ sọ̀rẹ́ èyí tí ọ̀dà tó rò kó ti ṣe yùn láti gbé ọ̀sá ti gbé ẹ̀sán bọ̀ àdínì náà àwọn akẹ́sìn kọ́ra náà lò bẹ́ẹ̀ ìpè iná dínà ìjàlá Islam ìtọ́jú ìtọ́jú ọ̀pá síbẹ̀ lọ́dọ̀ ọ̀nà tó sì mí ọ̀nà Islam a sì máa jẹ́ òfin tá a lò ayé kọ́ra náà lò wá bẹ́ẹ̀ lọ́wọ́ sọ́kìlá ìkìlá ìkìlá àìkúlá sí èèyàn kò ṣeé ṣe lórí kó òfin lọ́rùn tọ́ba àgùntàn ni tọ́ba ẹ̀lú. Orí ẹ̀rọ àṣẹ pé àmójúkò gbọ́dọ̀ máa wà fún wa pẹ̀lú bíbá wọn tí èsì mùsùlùmí bíbá wọn lọ́dọ̀ ní àwùjọ. Ọlọ́run kẹta wọn náà máa wà yìí. Tí wọ́n bá ti di sọ́ọ̀bù ẹ̀sìn wa tí wọ́n máa lọ sí wọn káàdó sì máa lọ sí wọn. Àwọn kan òbí tàbí àwọn àwùjọ tí wọ́n tó lè débi mùsùlùmí ẹgbẹ́ tí wọ́n kí ọ̀rá ti dá ìwúrí tí wọ́n wọ̀ ní sálámà lọ sálámà ní wọn ní dáná kódà wọn lè ṣíjú ojú ọwà àgbẹ̀wò àwọn ìgbà wọn kọ́nà kọ́kọ́ nà wọn wá ó sì àlẹ́ kọ́kọ́ nà wọn fún àwọn náà. ńgbọ́ wa ní láì kíra àbìdí yìí wà lọ́dọ̀ wọn o ò lè kíláàsì ìlú ikọ̀ rọra ẹ̀kọ́ náà bọ́bá ti rọra ẹ̀kọ́ náà kó ti lòdì ọlọ́run ló ń dorí pé kọ́ máa fẹ́ ti wọ́n kọ́ máa fẹ́ ti ìyàwó rẹ̀ kọ́ máa fẹ́ ti wádìí rẹ̀. oríṣiríṣi òfin ọ̀tá fún wájú tó yẹ kó gbogbo ẹ̀ lọ́wọ́ àwọn ọmọ àwọn ọjọ́ ìtumọ̀ ọ̀kadà díẹ̀ níta sọ yẹn. agbára ilé ẹ̀wà támẹ́mbà lẹ́sìn onáyíká ní yọ́ọ̀mù ìdí ọjọ́ ẹ̀sán nínú orúkọ ọjọ́ náà ni orúkọ tọkọ wa mẹ́nu Quran aṣọ twenty five tọ́jú orúkọ tọ́lọ̀ ń pe ọjọ́ náà ní ìbámu sí ìkọ̀ọ̀kan nínú ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ọjọ́ náà lọ́nà fi ti sí ọjọ́ máa ní ìyọ́wò ìdí yẹn pé ọjọ́ tó ti pé yàtọ̀ gbé ìdí ẹ̀sán ṣẹlẹ̀ ilé ayé tàbí ìgbégbé ẹ̀sà gidi sáńsáń lójú méjèèjì tí ò rújú tí ká gbọ́ pẹ̀sán rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fọlọ́ọ̀mà nìkọ́lá sàmúgbò fún wa. níbẹ̀ láti wá tó àwọn ọmọ ìlera wọn ní ìbámu sí kúkú ìlera wa kí wọ́n ti tó ara pè é àníyàn ọjọ́ ọ̀kan ìtumẹ̀ náà ní sáà tó wá ọjọ́ tó ti tó sí ọjọ́ mìíràn òun tó bá ṣẹlẹ̀ ọjọ́ náà ní wọ́n mọ̀ láíláí. àyọ̀wòlẹ̀ àyàtòlẹ̀ àkúrọ̀ yọ̀wòlẹ̀ àyàtòlẹ̀ àkúrọ̀ ọjọ́ ọ̀sẹ̀lẹ̀ ìkànnì tí ò sẹ́mi ìdùnnà lẹ́yìn ẹ̀. nígbà ọjọ́ pé ìsẹ̀lẹ̀ oríṣi mẹ́rin láti ṣe táàdù ìtàláṣe nígbà tó náà bá ìdọ̀lá tọ́dá wa láti bàrà àti àlẹ́ ìdádáwà ní sàlàkùsà ó kó wa dáre bí ọmọ náà fún lẹ́yìn ìgbà náà ìṣẹ̀mí dára sí nínú igun ọ̀nà wa táà ní sọ pé bá àkóbá ìlú ṣe rí ṣùgbọ́n tí ọba nílá fẹ́ ní ìjìyàn rẹ̀ fún ọba ọ̀nà ọ̀nà ọba já a kóòlù sí ẹ̀sọ́ anyọ́gbà ọ̀gbọ́ gbàtẹ́ sí adáwọ̀ ní sàlátù sàlá. Tọ́jú pé ọlọ́run bá dà pẹ̀lú fún báyọ̀ sí àwa tó tí ó sọ wá ń bọ̀ kó ń lò yá tó bọ́ sínú sẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta ayé ayélujára wa ìtajọ nínú ìlera wa ìtọ̀ ọ̀kan ló ní ṣe sí tiẹ̀ ọba tó tó ayé sẹ̀mí mi tó ń bọ̀ ọmọ pàtó bí ó ṣe dùgbò lè sọ yóò kù sí sẹ̀mí ló sáré káàbí ní àtẹ̀lẹ́ àtòkọ́ ṣàṣìyà ìsẹ̀mí ti bẹ láàrin. èèyàn kúlé ayé tó di pé aṣọ àdìyẹ tó sẹ́mi kanáà nù. sẹ́mi alẹ́ ká òjò ọ̀pá yẹ lọ́dọ̀ wá tó ní alẹ́ àyà àbẹ̀lẹ̀ àṣẹwà ọwọ́ aṣọ ìjọ ọ̀gá àti ọwọ́ aṣọ lórúkọ yẹn ọlọ́wọ́ àwọn aṣọ́rọ̀ rà ayé àtẹ̀kù sí ti gbé وما الحياة الدنيا في الآخرة إلا متاع ọlọ́ni ọlọ́ọ̀bà àdéjọ́lá yàgò tó tó rìsíkọ́ ìmọ̀ ìyàṣà ìmọ̀ tẹ ìdẹ́ ìmúlẹ̀ ní ìbámu sí ńtọ́lọ́ńbẹ́ fẹ́lómi yọ tẹ́lẹ̀ nígbà òní náà lọ́dẹ́ ní ìmọ̀ ìmọ̀ ìfẹ́ ọlọ́ni ọjọ́ orí ọ̀kan ọjọ́ orí ọ̀kan ọmọ ẹ̀sìn ọ̀kan ìmọ̀ ní ọ̀kan gbà nígbà tí ìmọ̀ ó ti lówó lọ́pọ̀ ọ̀kan. ìdí abájọ rẹ̀ ọ̀dọ́ ọlọ́run wà a sì yó ó pẹ̀lú kádàrá wà. ọlọ́run ní wọ́n yẹ ọ̀dẹ̀dẹ̀ ẹlòmíì òun adé nǹkan lé fún gbẹ̀mú yóò lé bí ọ̀nà kan náà lòdì nígbà wàhálà ìgbó gbé àyà àti ìgbòmìyà àwọn káàkiri yẹn inú wọn dùn nítorí ìṣẹ̀lẹ̀ ìdílé ayé tí ò ní fẹ́ tán. inú wọn dùn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìwé ìfẹ́ kú gbójú lọ ọmọ owó ń bẹ ọlá ń bẹ ìbò ń bẹ ọmọ ń bẹ aya ń bẹ oríṣiríṣi oúnjẹ ìgbà òkú lọ rẹpẹtẹ ọmọ ọba sọgbọ wa pàtó kó gbélé aya ti dùnìyà àwọn káàbì yẹn inú wọn dùn wọn ti dàbí ní yóò dùn lórí ìsẹ̀mí tí ò ní pẹ́ ilé ayé ọlọ́run wá sọ pé wọ́n ní àyà àtúntúndìyà ilé àṣírọ́ ilé àmàta. ìsẹ̀mí ilé ayé ọjọ́ nǹkan kan níbi etí ọ níbi etí ọ̀kan yìí dúró ìgbádùn ìrírí ti lásán lọ. ìgbádùn ìrírí tó bọ̀ bá dọ̀rùn fún ẹsẹ̀ àbá ọ̀bà tí wọ́n bá fi lé èyí sọ gbádùn tó ti láyé ọmọ ọmọdé tẹ́lẹ̀ ọmọdé tẹ́lẹ̀ ọmọdé rà wọ́n jẹ ọ̀rọ̀ náà oníkà sí ọ̀rọ̀ náà. ìṣẹ̀mí yẹn káàbọ̀ wà bá àti ìdè yẹn ọlọ́pàá ní àlàyé àbẹ̀rẹ̀ àtọ̀rọ̀ ìṣẹ̀mí tí ó kàn yìí tí ó sí ẹ̀mí ìmọ̀ lẹ́yìn rẹ̀ tọ́lọ́ bá ti jí wa dìde tá a ṣe gbogbo ìṣòro tó yá ṣe gbogbo ìyàwó àmọ́ àjẹ́ náà gbére àkọ́wà náà gbére ó bẹ̀rẹ̀ kẹta kámẹ́rùbà yóò bẹ̀rẹ̀ áṣífà ọjọ́ tó ti gbé ó súnmọ́ pẹ́kípẹ́kí àwọn àwọn ọmọ wòlé ẹlòmíràn tó kọ́ ti débi kan bẹ́ẹ̀ kí sí sí ọ àmẹ́yẹ tí ọ̀ tó ọdún bí ẹ̀kọ́ ìgbàlejò àbàtà àìmọye ojú tí ọ̀ tí ọ̀ ló ti dé ayé àti ẹ̀dọ́ lọ sí kódà ìwé ọ̀dà tó tọ́lẹ́tì nínú ọ̀rọ̀ ìwé náà tó lù pọ́ọ̀tì ọdún ọ̀gbẹ́ni ẹ̀kọ́ ọ̀la ìyẹn tó ti ẹ̀kọ́ dàbí ìwúrí rẹ̀ ní ìlà rẹ̀. ọjọ́ tó súnmọ́ láti dé iná ìjọ ìgbà tí a mọ̀ ọlọ́run tó fi yọ ọmọ ìgbà ọjọ́ àti ìdè ọlọ́run tó fi yọ ọmọ kàbáàbò ọjọ́ ìdòwé ọjà jẹrẹ ní. ìtura náà ní pé ẹgbẹ́ jẹ́ mi ní òdodo ọlọ́run fi ààyè àwọn alábàágbé rẹ̀ níbi ayé ọlọ́wọ́ bá ààyè wọn tó yẹ kó nínú àjẹ́nà ọlọ́wọ́ fi hàn án nípa ayé lágbájáre ayé tàbádúré ayé làbájáde bèrè tó bá ti kó ṣe dáadáa tó wà ní ayé nígbà tó ṣe á ṣe dáadáa lọ́rọ̀ ti dá ní àwọn olùwọ́ ọlọ́wọ́ sì sùn ní kejì ẹ̀ kérò nánà ebi ààyè lágbájáre o ayé táwa lórí ó lọ́jà fún mi ní òdodo tẹ́sí tó bá tó bá di ẹrù rẹ̀ lọ́dún mú lé ayé ni àyè tí ìbá dé nínú lọ́rì nígbà wo adé adé tó wà lọ́la ládùúgbò tó máa lò wọ̀ yọ àwọn àdìyẹ oríṣiríṣi mẹ́ tọ́lá ń bọ́ sọ àtúwà ọ̀ tọ́lá ń dẹ́gbẹ́ ọjọ́ náà dá àtúwà ọ̀ tọ́lá ń dẹ́gbẹ́ ìyàwó ayé ẹni márùn-ún ní ìyàwó mi ní jáwé ní àyíká ìyàwó ọjọ́ ń bọ̀ tọ́lá ọba àdìgbẹ́ tí ó kó yíjọ ní ọjọ́ náà ọjọ́ ọjọ́ ìkójọ ọjọ́ ìkójọ. ẹnu òkú ẹni pàdé láéláé tó o sì tirẹ̀ jẹ ọ nàjọ bí àgbẹ̀ àmọ̀ ìrẹ́jẹ owó sì mú àmọ̀ alágbájá ìjọ rẹ̀ jẹ àyọ̀ ọ̀dà ẹ̀ pa ẹ̀ á òbí ọlọ́ọ̀ ọjọ́ òní oṣù méjìlé. yá ọmọ yẹn ní márùn kún ọjọ́ ń bọ̀ ọlọ́ọ̀bà àdékọ́lá tí ó kó yíjọ ìyá ọmọ ìdíjà wọn rìn ọlọ́wọ́ gbé yìí dé nítorí ọjọ́ àkójọ ìdáríkáyà ọmọ nǹkan ọmọ ọmọ ọjọ́ sọ́dí ìjìnlẹ̀ ọ ìpèrè ọjà jẹrẹ ní ọmọ pé òun sòwò tí ò pé òun gbé sítáì nílé ayé tó ń sinmi chance fún olùsìn lọ́dà tí ò sì lò síbẹ̀ lọ́dọ̀ ìwà lọ́wọ́ lọ́dọ̀ ìjìnlẹ̀ ọlọ́run tó pè ní yọ́mù tàlábì ọjọ́ ká pàdé ara wa yọ́mù tàlábì ọjọ́ ká tó ọmọ kíkò yàwó mi dáwọ́ yìí gbogbo ti gbogbo ẹ̀dá bá dá lọ́wọ́ àtẹ́bí ádámà àti gbogbo dábà ọlọ́run ti bọ̀ àtàlẹ́nu. yàwó mi lè sáábì ọjọ́ ìṣòro yàwó mi lè kápọ̀ ọjọ́ tó lè dókò sí èmi nípa àṣẹlẹ̀ ọjọ́ náà. bọ́ọ̀ bá gbàgbọ́ pọ̀ náà pé wọ́n mọ̀ sẹ́lẹ̀ ọba àwọn gbàgbọ́ pé kú bẹ kúrò ti bọ̀ kúlẹ̀ náà ni. yàwó lè ọjọ́ fínfínni àbámọ̀ àdìgbì àmọ̀ tí o sì kò sí pé ìwọ ọ̀nà dáàbò dé tiẹ̀ padà ní ìṣẹ̀lẹ̀ tọ́jú lọ tún ṣe o ti bọ́. yàwó ìkòròjì ìjọba àwọn jáde nínú sàárè yàwó ìkòrò ọjọ́ gbére kódà ọlọ́run ọ̀sọ̀ ikú di ẹ̀dá yóò di kí wọ́n wá ju láàrin àjẹ́ńtà àti láàrin náà ẹ̀yọ́ ọmọdé wò ikú rẹ̀ nípa ilé ayé ẹ̀yà bá ẹ̀ wò kúrè nípa ilé ayé lọ́wọ́ ayé bá wọ̀lá ẹ̀yà òun àgọ́ àgbà mọ́. àbáwọ̀ wa yóò wà lọ́sẹ̀ fáwọn òun náà. yàwó dìrì ọjọ́ ẹ̀san àsáà àsìkò àsọ́ọ̀kà ọjọ́ pẹ́ẹ́pẹ́ yọ ọgbọ ìgbé tí ó dín yẹn létí. ìjọba náà yàwó náà yàwó mọ̀tọ́ mọ́lù ìgbọ́ ọjọ́ mùsùlùmí àti òní ilẹ̀ nìkankan lẹ̀ káàkiri à ah, ọmọ tàṣẹ èmi kò sọ́gbọ́ pété káàkiri bọ́ bàṣẹ mọ ilé òsì mọ. àyẹ̀wò ayé bàbá mi lọ sáà tọ́wọ́ àti àmọ́jọ́ mọ àwọn sàdúsọ ní wọlá àǹtà yà wọ̀ tó lọ wá ìwọ náà wá kọjọ mi dàrí kìá wọ sọ wọlá àná ilá ayé tàdàmbádà ní rọ̀bì ìdàrà èmi gan náà ìwà ìlú dààmú lẹ́yìn náà wà àti ìgbà tó lọ́ọ́ bá ti àánú rẹ̀ lè bá lọ níbo lè yóò ṣe àwọn yẹn padà ẹlẹ́mí ìjọ rẹ̀ lórí péré ní péré ní kéwé lè lókè mọ̀ mélòó lọ́mọ ìrọ̀rọ̀ ẹni fọ́nà mélòó ló ṣe wọ́n wá dúró pẹ́ wọ́n wá máa yin kẹsàn-án mẹ́wàá wọ́n á bá àgbà wọn sùn nílẹ̀ wọ́n máa yin kẹsàn-án mẹ́wàá tó máa lọ fà ọlọ́run sàánú lọ. àbá náà sì ni ọmọ àbá ni wọn fàṣàlàfà ní bá àdéhùn kálífù ní àdó ọ̀sọ̀lá wà tábàrò ṣàwátì فسوف يلقون غيا ọlọ́run sọ nípa àwọn tó rúlé fún àwọn ànábì ọlọ́run bá ní ìsọ̀rọ̀yìn gbé bákàlà bàmí bá àdìdì kálífù àwọn àwọlé burúkú kan wọ́n jogún lẹ́yìn àwọn ànábì ọlọ́run bá ní ìsọ̀rọ̀yìn àgbọ̀ ìsọ̀ra àwọn èèyàn ní ọ̀rá ìlú láre. ìbáàdà ọlọ́run tí wọ́n ṣe ọ̀dọ́ ọdún wá ẹni bá wọn ṣe kò lè àwọn bẹ́ẹ̀ sí ọjọ́ ìgbé sọ́jọ́ bí ara wọn wọ́n lọ́jọ́ bí àlẹ́ ìṣàtàlà àbẹ́ bẹ́ẹ̀ bá wọn wọ́n bí. ọjọ́ mi ọmọ rẹ̀ gan ta ni kó ṣe kò ṣe súnà bẹ́ẹ̀. èèyàn mélòó ní ṣe súnà bí súnà ọmọ rẹ̀ yìí. tọ́ ọ̀pá ẹran kó o sì wú àwọn èèyàn tí ẹ ní ìdí ẹran jẹ kó o lọ gbé bá wọn kó o sì bí jẹ́ súnà ọmọ náà àti ìṣẹ̀lẹ̀ yá láwọn ẹgbẹ́ ọ̀pá ẹran láàlọ́ gbé bá wọn èèyàn mélòó yìí ń ṣe mọ́tì sí ọwọ́ akitara rẹ lẹ̀ ó níbi ọgbẹ́ ọ̀bí ara rẹ wílẹ̀ ọjọ́ ọ̀bí ọmọ rẹ òṣèlú náà bẹ́ẹ̀ ọwọ́ akitara rẹ lọ́wọ́ ẹ̀ lọ́jọ́ gbogbo ẹ̀ láti kó sí wa ìwà àtẹ̀lẹ́ kórí kórí kórí àmàlà ọ̀rọ̀ máa yóò àwọn ẹ̀yẹ wọn báyìí wọn láti wọn ráìsì ọlọ́run bá dáa yọ lọ́dún tó bá sọ ọgbà yẹn lọ́tọ̀ ọ̀nà báyìí wọn bọ̀ wá wọn náà dájú ní wọn ajá àdámà ọlọ́run ṣe ariwo ẹ̀rọ. bẹ́ẹ̀ náà ni àlàáṣíà ẹ̀rù ọ̀jẹ̀jẹ̀ tí ó bu kálukú ìjọ àgbà àti àmọ̀ náà ni yọ ọmọ ìfàtì fàtì dé òsì nǹkan àti mọ́jẹ́ ní ìṣe dájọ́ yọ ọmọ ìfàtì ọjọ́ ìdájọ́ gbogbo tó rújú tọ́jọ́ yàn téèyàn bú sí téèyàn wà wà wí tẹ́lómi tó jẹ́ ìgbéyàn tí ọ̀sá clear àníwọ̀ ilé ẹ̀sá ni ọjọ́ tí gbogbo clear ọjọ́ náà lọ́jọ́ ìbẹ̀rẹ̀ ti àrọ̀ yọ̀ọ̀nù ìkọ́sí ọjọ́ náà bọ̀ yọ̀ọ̀nù ìkọ́yà ìbẹ̀rẹ̀ tí ọ̀nà ẹ̀ lọ́nà gbogbo yọ̀ọ̀nù ìfìyàmọ̀ ọjọ́ tí kálukọ́ gbà lọ́jọ́ tí ó gbòòrò òsì bẹ́ẹ̀ ìgbìmọ̀ àti ọ̀nà bàbá rẹ̀ yóò fi kò sí jókòó kankan kálukọ́ wà lóòrò ní oṣìṣì rosẹ́ kálukọ́ tó wá bọ́ sáyé rẹ̀ gbàdá ní ọ̀sọ́lá láàyè ọ̀sọ́lá tí ó yẹ fún ajá òbí aláàyè àwọn ọmọ àgbàlẹ̀ onígbà náà owó kálukọ́ wà bọ́nà ti dá wájú àkọ́kọ́ tájọ̀dọ́ wà lábẹ́ kálukú gbogbo ní tó ti dùdà gbogbo tó mọ́ padà owó kálukọ́ wà jọ dùdà ìdí àmà àyíjà wá bẹ̀rẹ̀ wà ní sàtánà ṣé táwọn ọkùnrin òdòdó tó wà nínú ọlọ́ra wọn bá wọn àti ẹ̀ka sọ pé wàhálà ìbẹ̀rù ti ń bẹ ní níta kájú ònílé síjú wo pé òkè òwò ẹ̀ nìkan. nígbà tí wàhálà ọ̀pá sì tún bẹ́ẹ̀ ni ẹ máa ń mọ ìdókòwò yé bóyá gbogbo lẹ́sẹ̀ nígbà tí àwọn sọ́jà ti ń ta àmọ́ ti ń ṣe gbogbo ẹ̀ ìgò ti gún ọ lẹ́sẹ̀ látọ̀ lónìí o ti sáré dé ẹ̀rù odò o tó ti àríkẹ́ àti àlátọ̀ lóbi ló ti ń ká ẹ̀jẹ̀ nígbà tí wà ọkàn yẹn bá bẹ̀rẹ̀ yọ ọ̀gá ìgbọ́mọ̀jẹ̀ ìgbómi lẹ́sẹ̀ jẹ́ nùnú ọ̀rọ̀ nùnú lélẹ̀ àsálà lèyàn ọmọ ọ̀tá ọjọ́ ọjọ́ mùsíbà ọjọ́ téèyàn ọmọ owó òkè lọ́ọ̀kan tí ó sì máa sáré nígbà òkú bá ń sáré kẹ́ ń pọ̀dọ̀ àwọn tó ń fi bù tí wọ́n ń di ewu síbẹ̀ ni ó ti afọkàn balẹ̀ fún ọ̀bẹ owó gbogbo ẹ̀ nínú ọ̀rẹ́ àwòrán ọlọ́run jẹ́ pẹ́ tó náà ọjọ́ tó lè pé ọjọ́ tó lọ sí láàrin ìwà abẹ́à ọjọ́ tó lè pé ìṣẹ̀lẹ̀ rẹ̀ kíláàsì ní ètò kẹ́yìn ló náà ní yóò lè wáyé òun ní bàtà ní fáì gbogbo ẹ̀rọ àwọn ọ̀rọ̀ àwọn tó náà gbogbo abẹ́ kò bá ọjọ́ tó lè pé ọlọ́run sí ní ìyèrí ìyàmú àwọn káàmù èyí jẹ́ ń bẹ́ ní ayé pẹ́sẹ́pẹ́sẹ́ ni gbàdá ní tàṣà àwọn olóyè olóyè ìyá ọmọ náà láàyè náà ó ní ó ní ògùn náà yóò sì máa yóò sì máa ká ní ẹsẹ̀ orí yóò sì máa sọ nígbà tí yàn gbé ẹ̀kọ́ nígbà tí gbèrè náà ògùn náà ti bẹ ní ẹsẹ̀ yóò máa jẹ́ kórìí rẹ̀ máa sọ nígbà tí yàn gbé gbèrè náà tẹ́ẹ̀tì bá láti ṣe rí náà lọ gba bàtà kò bá ń bọ̀ ní ìsìn ó lè kọ́ ó lè dà pẹ́tẹ́lẹ́ ẹ̀sìn ọ̀sìn fún ọ lókè bẹ́ẹ̀ náà ló bá kọ́lọ̀ dáàbò kọ́sà àbúrò lẹ́yìn ìgbà ìbẹ̀rẹ̀ àti sọ wípé àwọn ọkọ̀ míì náà fún wa gba bí yọ̀mọ̀ ìpèyà ó jẹ́ pé expression ni ìní ọwọ́ àtọ̀nà ń kọ̀ọ̀ àrùn àlè sọ́dọ̀ àtọ̀nà ẹ bá rẹ̀ wù ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tọ̀dọ̀ òkèrè àtàǹtẹ̀ ní ìbàṣọ àdùdáwò tẹ̀lẹ́yìísì ìdí mẹ́fà nínú ẹ̀ ó kó ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nínú àwọn òyìnbó ti ti ti tọ̀nà bí ọ̀rẹ́ ìyá torí ẹ̀ lọ́wọ́ pé abẹ́ ẹ̀ ọlọ́run ti sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ìjà ìjà mọ̀ àti fúra mọ̀kànlá ti kéékèèké náà sí nígbà àwọn fúra ńlá kò súra ńlá kan tó kù ọlọ́run ti sọ̀rọ̀ lọ́rùn ìjà. nínú ẹ̀ yọ lọ́nà sọ pé wọ́n tẹ̀kú ya ọmọ ńlá tẹ̀sí lọ́sùn àìlọ́sí ṣe à ẹgbẹ̀rún ọjọ́ ọjọ́ wo ni ọjọ́ tó ti pé kò sẹ́mi kan tí ó dùn ó ṣe gbàrà ń tọ̀ fẹ́mi mi ìgbà ìyàtọ̀ fẹ́ jọ ìbọn farajì kò sí bí a ti fẹ́ràn ọmọ rẹ̀ tí bó ti fẹ́ràn ọmọ tó yóò gbé jùlẹ̀ ní ọmọ ọlọ́ni ọmọ tọ́lọ́rù lójú owó ọjà àti mọ́ àrùn ọ̀rá wọ́tọ̀lọ́rù kó tó láti abúlé ní abúlé ara tara ní ẹ̀sà sùkárọ̀ ọmọ ọ̀hún ti sùkárọ̀ ọ̀làkí ní àgbàlá ńlá ìṣẹ̀lẹ̀ ọlọ́ba fún ọmọ tẹ́lẹ̀ hánú kúlù mọ̀rẹ́dá àti àmà àmà ọjọ́ ń bọ̀ kúrẹ́ bí obìnrin tó ti fẹ́ràn ọmọ tó kú lọ́yàn yóò ti gbàgbé kú ti ẹ̀yìn ọmọ náà tó kú lọ́yàn gbogbo ní ẹni ìlera bàbá làákẹ́ ìwò tiẹ̀ ní sí tòsí rẹ̀ bí ìbàdí ẹ̀ gbá ẹran kí ẹran ìgbé ìbàdí ẹ̀ ìgbé ìbàdí ẹ̀ gba olúkú àmì kí ẹ̀ ń gbá láwọn ìwé olùdókòwò ẹ̀ bá tí ẹ̀ lò fi ẹ̀sìn ọjọ́ ń bọ́jọ́ ìdàgbìyàmà kó ṣe ike gbogbo ẹ̀ yóò tọ́ba ṣe ike ọkọ ọmọ lọ́yẹ̀ lóbìnrin sálìkìyàmà bá dé tí wọ́n fà pè yóò gbé ọmọ ìbílẹ̀ yóò gbàgbé wọ́n tọ́jọ́ rúkúrú dáàbì hàmùlẹ̀ ní hàmùlà gbogbo akókò tó ń bẹ́ fún rẹ̀ ó ti tó bí òkú bí lọ́kàdá bọ́ nígbà tí kò dé. wàtàrọ̀ ní sàkùkà ọ̀rọ̀ ọmọ orí àwọn èèyàn nígbà tí wọ́n ti lóore ẹjọ́ ọmọ dúdú ẹjọ́ ọmọ ìdílé ẹjọ́ ọmọ ìtẹ́jọ́ ẹjọ́ ọmọ tẹ̀gbẹ́lẹ́ ẹjọ́ ọ̀nà lóríṣiríṣi. wàá máa ń ètò ta ọlọ́run ní kí n ṣe pé ọmọ tí yóò láàkí àbáwọlá ìṣẹ̀dídẹ́. ìyàtọ̀ náà fẹ́ di jẹ wọn náà ló lé o bọ́lá dákun ọmọ ìjà àríyá nìjọ́nà ọjọ́ tó ti pé ẹ̀mí kan kò ní sàǹfààní fún ẹ̀mí kejì níjọ́ ìdàgbé àná bẹ́ẹ̀ náà ni ọjọ́ tó ti pé yọọ mọ yàtọ̀ wọn tẹ́lẹ̀ kó ẹ ọjọ́ tó lé àwọn káàdì wọn mọ wọn mọ wọn mọ ní bẹ́ẹ̀ni wọn mọ kàmá ipe a ah, bọ́lá wọn pa àwọn rẹ káwọn òbí ìrẹ̀jọ náà ó pè fáwọn bá wọn ní sẹ́yìn lọ wọn kọ̀ ká nìyẹn náà ẹ̀sìn lọ́wọ́ sọ ní tó lè sá yàwó máyì ní yàwó tó lẹ́ni ìnàkàfàwù wàásù rọ̀ṣù لو سوى بهم الأرض ولا يكن الله أحد كتاب ọjọ́ ń bọ̀ ọjọ́ ń da ìdíyàmà torí pé àwọn káàbì yọ ọmọ ògùnmọ́ lẹ́nìí tí a sì ti takọ ànábi wọ́n sọ̀rọ̀ láti wọ́n mọ̀ ọjọ́ ọmọ ọmọ lẹ́nìí kọ́ ló fún ti ẹ̀tọ́ àwọn ọmọdé rẹ̀ táwọn ọmọ sẹ̀mí mọ́ mọ́kọ̀ mọ́ ọ̀nà mọ́ ẹ̀dá mi di ẹ̀fẹ̀ ìsáwọn ọlọ́wọ́ bá sọ pé wà láàyè tó ń nà lọ́wọ́ àdìgbà kò sọ̀rọ̀ kan jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ọlọ́run tó ní yọ̀ọ́ pẹ̀lú wá sílẹ̀ ká òsùn àwòdodo àwọn ọjà làwọn ṣe ń bì òsùn àwòdodo ọlọ́run kò mọ iṣẹ́ yóò fún wọn ti ṣiṣẹ́ yóò fún wọn kákàdá tí wọn kọsẹ́ sí lọ́dọ̀ ìyá tó àtàlẹ́ ẹ̀yẹ mọ̀rẹ́ àti àwọn orúkọ oríṣiríṣi míì lọ́dọ̀ ìròyìn lọ́dọ̀ ìyá. agbára ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ìfìlà láti mẹ́nu òun náà ní pé asọ̀rọ̀ lọ́pọ̀ nípa ìran àwọn èèyàn tí wọ́n ń pejọ́ náà rọ àwọn èèyàn kan ọ̀gá rọ wọ́n kò rọ wọ́n kò sí dídá dìde. àti pé àwọn ará mọ́tà làwọn ẹni àkọ́kọ́ tó lulẹ̀ lulu gbàtà náà tẹ̀sán náà lè ha àgbẹ̀ àwọn wà ní àwọn àwọn ọ̀gbọ́n tó gbé. ń bọ̀ ọjọ́ kì í ṣe ọwọ́ ọmọ ọ̀dá nígbà àṣẹ ọwọ́ ọwọ́ ọ̀dá bó wọ́n ti fẹ́ nígbà wọ́n sí àwọn ní ìlú ìlú oríṣiríṣi ó lè gba àà tó ọba ti rẹ̀ sọ́gbà ìgbà àwọn òbí tí ó kùn dáàbò tó kù lè gbé ní dáwọn ọ̀dọ́ wọn rú òkè ọgbọ́ nínú ẹni tí wọ́n sọ pé àyíká àkùnà ìgbà ọmọ ìwà òbá àtà àyíká làwọn olùkó náà àyíká ọ̀hún jẹ́ ìdá nusrat nusrat lè sara àyà 49 ipe títí àwọn bá ti wá di egun tó ti kẹ́kọ̀ọ́ ẹ̀dùn ti kúta sí ọgọ́rùn ọdún ẹ̀dùn ìjẹ lọ́gọ́rùn méjì ẹ̀dùn ìjẹ akíkẹ́kọ̀ọ́ ẹ̀rọ bá àyíká kùkù náà ìjọ ọ̀rùbá ta sígbà tá a bá ti di egun tẹ̀rọ ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn sọ̀rọ̀ ẹran mọ́ torí pé ẹran ní ọ̀kọ̀ọ̀kọ̀ jẹrà kí egun tó máa jẹrà ẹ̀yìn bàtẹ́rẹ́ bá ti wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí egun náà tó ti wá kẹfun tọ́jà yìí pé tá a bá ń ká bọ́ bàbá yìí nígbà tí ìyàn ló jọ́ọ̀kì kódà jọ́ọ̀kì tún lè dúró ibi egun ní ilẹ̀ bàbá mi sàárè. kó o lọ o ẹ̀ náà tó á tẹ̀dá tuntun á ìwúdúlé lé ìjọba wáyé àwọn òdó mi yìí lẹ́yìn. ṣùgbọ́n náà wà ní ìjọba ọ̀sọ̀ oríṣiríṣi ọ̀nà tí ó fi ṣẹlẹ̀ tí a ti mẹ́nu bá tó àtúnyẹ̀tọ́ àti ìgbàgbọ́ àwọn sọ pé àwọn oríṣiríṣi àwọn èèyàn ti ń ta problem ẹ̀ kí á mọ oríṣi mẹ́ta ni wọn àwọn kan bẹ tó ṣe pé mo ní ìjà ni wọn àwọn múlùú mo ti ẹ̀fẹ́ ọgbọ́n kankan nípa wà ní ìyá wọn yẹn kódà wọn àgbà bọ́lọ̀ ń bẹ lélẹ́ pé wọ́n wà gbà pé àjíǹde ọlọ́wọ́ bá kan bẹ tí ó ṣẹlẹ̀ láwọn bẹ̀rẹ̀ ní. àwọn yẹn dúró kọ ọ̀nbẹ nu wọn àwọn philosophers èsì gbogbo wọn philosophers nínú wọn àwọn philosophers wọn bẹ̀rẹ̀ nà wọn bẹ̀ tí wọ́n di létò tọ́pọ̀ ní ọ̀dájọ́ wa. Islam ti sọ wípé Quran ti sọ pé ẹ̀tọ́já nítọ̀ yẹn náà lọ́lọ́run àwọn onígbà wọ́n sàtọ̀ pé nájọ́ra gbogbo ẹ̀ nájọ́ra ni kàá. Kó gbogbo oṣù wa wà nájọ́ra tọ́mẹ̀dé ó bẹ̀rẹ̀ bí ìbá gbogbo gbọ́dọ̀ ti da gan látòkè nílẹ̀ ọ̀yẹ́ kó gbogbo ìbùdó nítorí wípé ẹlẹ́dàá kan ń bẹ lára ẹni ìjìnlẹ̀. Bóòlù nítorí wa gángan gángan lọ́rùn ní méjì kí nàbà wà bọ́ tọ́lọ́mbà sí tọ́lọ́mbà kí ọ tọ́lọ́mbà kí ọ ní o torí méjèèjì tó ti léèkì wọ ẹni dáhùn sáyẹ́nsì sọ ó ti léèkì ọ̀pọ̀ lẹ́yìn tọ́lọ́mbà wà kí ọ ọmọ àlùkò lóko tọ́ba lọ jẹ́ pé ẹ̀yọ̀kan lọ́lọ́run ṣe fún ọ lọ́gbọ̀n tán lò rí lẹ́wọ̀n sáyẹ́nsì sì tún ti débi pé inú oríkèé ara wa a tún fẹ́ lòmíì lò nígbà tí ẹ̀ bá paralyze tí ò lè lò kankan mọ́tò sí bẹ́ẹ̀ kú wọ́n bá ní dominate kidney rẹ̀ ẹyọkan o lè survive pẹ̀lú ẹyọkan rẹ̀ náà o sì suppression o sì transfer kidney tó tọ́ sẹ́lómi tí kidney méjèèjì tẹ̀ ti bàjẹ́ lọ́jọ́ ìfọ́kàn máléèjì ni ìwà ti kú dànù. ṣé nature náà lọ́gbọ́n lọ́ba àti méjì bẹ́ẹ̀ tó sì jẹ́ bá a lè survive pẹ̀lú ẹyọkan kí nature ń gbọ́n nìyẹn. láyé parọ́ mọ́ kágbà kágbàgbọ́ sí agbára ọlọ́ọ̀bà àdìjọ́lá ọba tó ikú òun náà ní káàdì kò tọ̀rí à òun náà lọ́dá nìjọ. àwọn ẹ̀yà òní gbàgbọ́ pa ọlọ́ọ̀ bẹ́ẹ̀lẹ̀ kásẹ̀ tó wọ́n jọ agbábọ̀ pé ọlọ́ọ̀bà kan bẹ kí ọ̀wá dé òkú dé àwọn yẹn la kò ní àdàlejò káwọ kálọ̀ kílọ̀tù jẹ́ àfíà twenty three to thirty two kálọ̀ náà ká àti kàlẹ́ ìṣòro. àwọn ìrẹ́lẹ̀ kejì àwọn tó ṣe é pé àwọn tí ẹ̀ gbàgbọ́ pé ọlọ́run bẹ nínú wọn làwọn káàbì lọ́dà wa àtàwọn míì náà lù wá yìí wọ́n gbà pọ̀ lọ́wọ́ bá ń bẹ ṣùgbọ́n tó yọ wà díẹ̀ dájú pé wọ́n yẹ kú wọ́n yẹ kú kò ní yẹ́rẹ́ wọ́n là ń sa àyíká ọmọ ní kálákọ̀ sámá àti wọ́n là ń bọ̀ láyà olùnà wá kólé alhamdulillah bá ní àgbà òun là yà á lẹ́nu tó ọba tí wọ́n gbé táńdá sọ̀rọ̀ táńdá yẹn wọ́n láwọn nígbà wọ́n ti gbé ọlọ́run bá lágbára yẹn ṣùgbọ́n tó bá di wípé ọlọ́run bá dìgbẹ́ ọláìní bí òkú lè wọ́n yẹ rárá o àwọn nígbà wọ́n lọ nìyẹn. ọlọ́run ti fi dé padà sí ọlẹ́nu láàyè oríṣiríṣi nínú Qur'an ọlọ́run bá dìgbẹ́ ọlọ́run ohun tó ń da ilá àkọ́kọ́ tó mọ̀ wá lágbára fún òkú أأنتم أشد خلقا أم السماء بناها sẹ́yìn lẹ́dàáni àdìsọ́mà tó gbọ́ náà wà lọ́mà ṣé dídá yín lọ́pọ̀ kan bẹ́ẹ̀ ṣe ní péńtépéńté lórí ilẹ̀ tí ẹ bá kó gbogbo yín pátápátá lórí ilẹ̀ Ìbàdàn bóyá àyè olùgbẹ́kù ṣé ẹ̀yin lẹ wá tòrò láti fún dáadé àdìsọ́mà àdílẹ̀ tẹ́ẹ̀ tó wá nígbàgbọ́ ilé ọlọ́ọ̀bà àdìsọ́lá ọba tó nígbà tó lágbára láti fún ìdá dání. ìrẹ́lẹ̀ kẹta nínú àwọn tí ẹ wọ̀ nígbà tó sí ọ̀gá ìdí àmọ̀ ká níbẹ̀ dání wọn. àwọn tó ṣe pé àwọn nígbà tó sí ọlọ́run pínpẹ́ wọ́n sì nígbà tó yẹ kí yóò jí ẹ̀dá dìde ṣùgbọ́n ìṣesí bí kò á ń ṣe wáyé kí ìṣesí àti ìdúró ti wáyé níwọ̀n àpè ìtọ́nà sí fún wa àwọn òkú ájúgbàgbọ́ ojú kan yọ wa ẹjọ́ ọba ti nígbàgbọ́ sí ìfọ̀síwẹ́wẹ́ gbọ́dọ̀ ọba àdìgbò láti ṣe fún àlẹ́bí ọlọ́run àtẹ́gbọ́ àmọ́tò sọ̀lọ́lá àjọsánná nígbà tí òun nígbàgbọ́ náà gbọ́ wa ti rí bàbá pé ẹ̀dá kan ń bẹ tó tó ní páwà tí ó wà túṣì ntọ́nà bá ṣe kalẹ̀ kò ní bàbá tó padà àdá ó ti kékeré padà fọlọ́n kó sọ àbúrò bẹ́ẹ̀. àwọn èèyàn kan bẹ tí wọ́n ní bàbá pé àti ìdè ń bẹ ṣùgbọ́n tó bá ti tó àti ìdè o àwọn òòṣà àwọn táwọn ń sìn àtàwọn ṣé ewu kan wọ́n sì dà àwọn wájú ọlọ́ àwọn ọmọ ìjùmọ́ ni kódà wọn nígbà wọn pé ṣé wọn yọ wọ agbádá yọ wẹwù àwọn kò sọmọ láǹkọ ni dábàá káwọn àjẹ náà alọmọdé àti ẹgbẹ ṣéwù tó yẹ kí wọn ló pè ṣéwù kọ́nà pè ṣéwù mọ́ òde rẹ̀ ká rẹ̀ lórí tí wọ́n ní àlọ́ òun àtọ́nà tọ́wọ́ àdìgbàdà tó náà lọ káwọ́lá tọ́lọ́ lọ káwọ́lá tí nìkan ní kọ́ra náà bẹ́ẹ̀ máa dì ọkọ̀ wíṣí táìmù rẹ̀ wọ́n fi ọ̀bọ lọ wọ́n náà sì gbẹ̀gbọ̀ wọ́n fi agbọ̀dọ̀ wọn náà ti gbà ọba tẹ̀lé wọn àwọn ló sì pẹ̀lú sí gbogbo ẹ bá fẹ́ tajà yọ pẹ̀lú sí náà ni kọjọ òde ta gbáà lágbájá tó lọ létí gbogbo tó gbé lọ bẹ̀rẹ̀ lọ sí ibú bẹ́ẹ̀ ẹgbẹ́ mi ọ̀sán owó dé ọ̀rọ̀ mi sàn bẹ́ẹ̀ kí á lọ bí ọ̀sán ọlọ́run ti á dé nìyẹn àwọn èèyàn kan bẹ báyẹn lọ́yẹ́ tó lọ àwọn bá wọn nígbàgbọ́ sí ebi wọn ó sì pẹ̀ wọn ó sì pẹ̀ àwọn tó lẹ́nu ìdí àmà ìgbàgbọ́ jáde dàtí ni àwọn fẹ́ sì bẹ̀kẹ́ nígbàgbọ́ pa òkú mọ́ ọjọ́ yẹ ìbejì òsàbejì àbámọ̀tọ́ ìyàbọ̀ bàbá ń gbé gbogbo ẹ̀ láti sàlàyé tọ́ba ti nígbàgbọ́ pé ẹ̀mí bàbá tó lọ abẹ́mi ìyá tó lọ iná lọ́lọ́ ń jù sí obìnrin tí wọ̀n mi lẹ́bàá tó lórúkọ rẹ̀ àkìdá burúkú náà ni àkìdá tó ìṣojú àdúgbò náà ni ojú kan náà lọ dá sí ìgbàgbọ́ dá sí dá sí ẹ̀mí náà lè ṣí à ara méjì ẹ̀mí kan àti ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà sì ni àwọn míì tún ìṣẹ̀lẹ̀ sí Islam tó lè pé wọ́n ti da lórúkọ wọn sábà tí a kó Yorùbá ní wọn ti da agbábọ́ mọ́ra wọn nípa ìgbàgbọ́ gidi àwọn ẹni wọn kà kọ́ lóògbé ìyá wọn náà wọn kàn ń sọ ẹni nípa ti ìjẹ ìjẹ etí ọ̀nù títẹ̀lé tí ọ̀sẹ̀ ẹ̀jọ́ náà wọn ní bàbá wọn ti gbé báyìí lẹ́yìn bá náà láwọ́ sí agbárí ẹlẹ́ẹ̀kẹta tá a sọ̀rọ̀ nípa àkójọpọ̀ ọ̀rọ̀ lórí àwọn òkùnfà kan tó ń fà táwọn èèyàn kan ti ń takò ọjọ́ àdínde nínú ẹni pé ẹni tí onígbàgbọ́ pa bíbí ọlọ́run tó lè ṣe ń takò ọjọ́ àdínde nínú ẹni pé ọjọ́ àdínde kì í ṣe tá a fojú rí àìfojú rí nǹkan lọ́dọ̀ àwọn mẹ́rin àbí wọ́n kúrò àbí wọ́n rí síntọ́ọ̀sì ẹ̀ wọ́n ti gbé rárá kò sí ni. Islam ti dúró lórí pé kèsì owó ta bá òun lòdì ilẹ̀ kala àgbòlé lórí ìtọ́nà bá ti sọ fún àwọn tíra rẹ̀ ìtọ́nà bá sọ fún àwọn ọ̀sẹ̀ rẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ sí lẹ́yìn ọba ti nígbàgbọ́ sí okó rẹ̀ sínú ìdààmú tá a burú lẹ́ẹ̀mẹ́ tí ọba ti sẹ́yìn ìrìnàjò òkú a sì rí àwọn èèyàn wọn nínú àwọn ọmọ wa kú ẹ̀mí ẹ̀kọ́ sínú bẹ́ẹ̀ni pé lẹ́yìn náà ti di kó ní ìdí ẹ̀wọ́n kan gbé wọ̀nyẹn lọ bẹ̀rẹ̀ ní ọkàn tó ti láàyè. àtò tẹ tó ti kú tiẹ̀ ní ìjà ẹ̀mí lóògùn ìjà fi ti ọ̀la ọ̀dà láyé. ààrẹ tọkàn fáyẹn mi síbi kàlíkà ẹ̀mí ìrè àwọn tí kò gbọ́ sí mi o káàbà lè wọ mí. sẹ́ni pé mọ̀ bóòlù tó wá ní ìgbàgbọ́ sí. àwọn mọ̀lẹ́kà bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ tó ti pé tọ́nà ọ̀bá kọ tó ṣì ọ wọ́n kọjú ọ tí òfin ní kàn tí wọ́n yóò sọ pé ìtọ́sẹ̀lẹ̀ yìí kò sì kéé nínú àti ìrìnàjò náà. ọlọ́ni ní olúlo náà ṣe lámà àlẹ́ ha ààbò kò sí ẹ̀mí kankan àkọjẹ́ tó dùdá fún un bẹ́ẹ̀ fún ọmọ láyà. dọ́nà ọ̀kadà àmọ́ ọlọ́wọ́n gbà kú. gbèsè ńlọ dẹ́gbẹ́ rẹ̀ dọ́nà ògbé yóò kù sínú rẹ̀ ẹ̀dá ìbò ti dọ́nà ìmọ̀ ẹ̀ lọ́nà máa yóò kù sí òyìnbó kù sí yọba máa yọba máa kọ́ pé yé èsì ó ti jáde náà yóò tún máa ní kí ewé ìwà bẹ́ẹ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ ni nínú okùnfà rẹ̀ tí mo fi nígbàgbọ́ ọjọ́ mi àti ìyá mà iná ìdí wọn sì mọ̀ sí mọ̀ yìí rà á ó lè yóò tún wá wà báyìí yóò tún dé igun yóò tún wá yóò tún wá padà aláǹdí gbèsè nípa nípa ìtura tó tóra bí أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة فهو بكل خلق عليم ọlọ́run sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tí ò ní òye tó tí ò rẹ́ mi bẹ́ẹ̀ nínú àwọn ọlọ́run ti dá. sọ amákòókò alẹ́ mi o ó ní ẹ̀rí tiẹ̀ tó náà bá ti bàbá àwọn ọkọ̀ sáré omi ìdọ̀tún náà mẹ́wàá kò sí nǹkan kò sí ẹ̀kọ́ kẹjọ ìsè ìtọ́sọ́ náà. ṣùgbọ́n mi yẹn yàtọ̀ sí ẹ̀mí ìdáwà mi. sọmọ ẹ̀dẹ́ ènìyàn rẹ̀ gbé ibi àgbọ̀ láti dá nígbà tó bá wá múná tá a bá wá múná àwọn olùlọ́ nínú òkùnfà náà ní kéèyàn máa kọ́ sí bàbá àtìyà àtàwọn kan ní jímọ̀ gbé táwọn scientific group yẹn àwọn philosophers wọ́n ti group ẹ̀ ọ̀gá rẹ̀ ìkọ́sí ni bí ìbàdí àfọ́jú ni bẹ́ẹ̀ náà sì ni ìjọra ẹni lójú àwọn àpà tí òbí ní bàbá ọba tó gba ìdí àmọ́ tí ẹ bá gbọ́rọ̀ àwọn tó sì lú mi á ní ọ̀gá àgbọ̀nà ọ̀sán náà ìdí àmọ́ wọ́n sì máa wà ní ìgbà tí wọ́n mọ̀ pé ọjọ́ ọjọ́ ẹ̀san ń bọ̀ ọjọ́ àbíyè ń bọ̀. ẹ̀kẹfà náà ni àwọn àwọn èèyàn bí sì ń pa ayé ayé wọ́n bí sì ń pa òṣèlú wọ́n bí sì ń pa ayé òṣèlú àmàlà pọ́n wọ́n bí sì ń pa máa owó jọ kọ́rọ̀ jọ kọ́rọ̀ tí mo ní ló kọ́ lọ́rùn sáré wọ́n bí sì pẹ̀lú ẹ̀ òun fẹ́ kú lọ sọ́kọjá tí ń rìn nìkan níbi ìwòye síwájú tọ́lá bá ní yọ ọ̀sán tí ó fi wà láyé ó wà lọ́wọ́ lọ́wọ́ lọ́nà sí báwọn ẹ̀dá. bísọ̀ dáhùn ti lùlù ó ti lùlù ìráàbù ó pọ̀ ó pọ̀ tó pọ̀ tó pọ̀ yìí tí ò sówó lé òsì lẹ̀sán ọjọ́. àwọn ẹ̀bí ṣe pa àlámọ̀ ilé ayé wọ́n fẹ́ràn ìbá wọ́n fẹ́ràn ọdún mu wọ́n fẹ́ràn jìnnà títí kódà yàtọ̀ sí pé wọ́n ń ṣe nílùú wọn ó dùn dúró ní lọ́ọ̀dún ní ìlú náà lẹ́bàá ti jìnnà ó dùn ọtí ó dùn ọtí yàn. bóòlù irú àwọn yẹn ó ṣe wájú àgbọ̀ pàmílà ìdí àwọn tí wọ́n bá ń bọ̀. tọ́ba ń kọ́ ọmọ gbé ń pọ̀ mọ́ àbá ah, ẹ̀ka àdìgbò àti ìrọ́ni. ọ̀nà ìyọ́mọ jẹrin yẹn náà ni ọmọ pààyàn sógbó sagbára náà ni ọmọ sáájú oríṣiríṣi pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́wọ́ tó ṣe dúpẹ́ bá wọ ẹ̀yìn tó ayé àwọn gbogbo ẹ̀yìn rẹ̀ pẹ̀lẹ́ tó kú rẹ̀ wáyé. bẹ́ẹ̀ ni làwọn lè máa mú mi ọ̀dà bí awo ìfẹ́fẹ́rẹ́ ìdí kò àwọn náà sábà ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ awo ìdí kọ́ fẹ́ fẹ́ mi mọ̀ ìmọ̀ ṣé ìmọ̀ tàbí ìmọ̀ sálámù náà. وطلب من بعدهم ألف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون بيا أو يقولون أو حبيبا lẹ́yìn ìgbà náà la bọ́ sí agbára ẹlẹ́ẹ̀kẹrìnlá tá a fi sọ̀rọ̀ pa mọ́tàbọ̀ àdùsúnà ìjẹ̀mọ́ àmú ti ń gbélé tẹ́tẹ́lé tẹ́lẹ̀ o ojú ọ̀dà àwọn àdùsúnà ìjẹ̀mọ́ nípa àjíǹde yẹn ipe bọ́lá ọba àdìgbọ́lá bí ó ṣe gbé ẹ̀mí dìde náà yóò gbé ara dìde o. Bàbá wa mi gbé nígbà tí ìlú ìjẹ́ àmọ́lẹ̀ àdẹ́rán pé kò ní sínú ọ̀mọ́ rárá o. Ọlọ́ni ìnàmá káwùlù náà lè ṣe ìdá ara dínáà wò ànàkúlà làwù ànàkúlà kùnkùn bàyà kùnkùn ọlọ́dẹ ìṣe àwọ̀ ọlọ́run lórí tá a bá fẹ́ òun náà ti ká lọ pé kúrú báyà wúlò káyì lẹ́yìn ọmọ rẹ ló sùn lọ́dẹ ni. ara rẹ òun náà lọ́dọ̀ ògbé padà àti ẹ̀mí rẹ ìwọ Abdullahi náà ni ìwọ Suleiman náà ni ara rẹ òun náà lọ́dọ̀ ọ̀sọ̀ bí ṣùgbọ́n kẹ́míkà kọ̀m̀pọ̀ṣíṣàn rẹ yóò ti àrọ̀ kẹ́míkà kọ̀m̀pọ̀ṣíṣàn rẹ ilé ayọ́ yàtọ̀ tọ̀rọ̀ àwọn nǹkankan bẹ tó lè di àlè ayé ẹ̀tọ́rì àwọn nǹkankan bẹ tó lè di àgbàsọ bá dọ̀rùn nílé ayé ò lè di àlè. nínú ẹ̀ òun náà ní pé ìyàjọ́ máa di àwọn èrò náà àwọn ọmọ òjò náà ọlọ́run ni wọ́n pààrọ̀ àwọn mẹ́fọ́ báwo yẹn bá jóná lé ayé ìkójóná sí ọsibítù ní ọba rẹ̀ lọ́nà ọba ní kó tí ì nígbà tí yọba sí lóògbé ń gbádùn padà ojú àpá ó lè dábí ilé ó lè dábí ojú ara. ọlọ́run bá sọ pé kó lámà nàdìjà ti dòdò dòdò ń bàdàlí náà dòdò dáńgẹ́ ìrà ha níyàgò kò láàdà gbogbo ìgbà tí àwọn ọmọ bá ti sè tó sè ní màmá tẹ àti pé àmì sèkò ara ẹ lè tẹ bá ní kẹ ẹ máa tún ní nǹkan kò ní máa lára ẹ nígbà tí àwọn ìbá ti wà báyìí náà wáyé tó bá ti kó ti ké sáyé tẹ bá ka bẹ́ẹ̀ kí lè lè mọ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí abẹ́rẹ́ bá ti kọjá ara tó bá ti wọnú ẹ̀rìn yẹn lè ní kí lè mọ gbàtí ọba wọnú ẹ̀rìn yẹn pé ayé gbọ́ngbọ́n bá ti wọnú kò sí nílé mọ adé ẹ̀kọ́ lọ́nà wa màmá dà kọ awọ yẹn gẹ́gẹ́ olùlàmọ́ anábì jáde dúró dògbòm bàdánilẹ́ òdòdó ìdánwó ìrọ̀há. ليذوقوا العذاب gbà tí àwọn ọmọ bá ti sì bí náà yányá ààbò wa ti ń jẹ ààbò fún aláwọ̀ míì àwọn míì lè mú àlù ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ yá ní nítorí bá àtọ́jú àwọn òkú náà kọ́ sàmù wa ọjà ilé ẹ̀rù náà. ọlọ́run jẹ́ ẹ̀mí yóò jẹ́ ara kẹ́míkà kan kò ṣiṣẹ́ ara yóò ti wá yàtọ̀ àwọn kan ní bẹ ní wọn bí àdúgbò ní àti àwọn tó lè bí àdúgbò ayé bẹ́ẹ̀ náà nínú balùwẹ̀ tí àwọn ti di ayé bá pẹ́ nínú balùwẹ̀ ọmọ ẹ̀jẹ̀ àmọ́lẹ̀ náà ní gbogbo ọba tòmùtú bẹ́ẹ̀ láti gbà wọn. àtẹ̀mí àtàrájọ̀ bí àdìgbà àwọn òṣùkúmá tábọ̀ ìwòsàn ìbọ̀rọ̀ yìí ayé àtúntò ìṣòro kìnnìkan. ojú àwọn mọ́mìnrin yóò máa sì mọ́lẹ̀ ní ní gbogbo ìgbà ojú àwọn káàkiri yóò dúdú pé ẹni ní tí ò lè yàtọ̀ sí dúdúmọ́ ọṣẹ ọ̀ràn fíìmù ọ̀ràn gbogbo ìdílé ń dára gbogbo ẹ̀lẹ́ ayé kò sí láti fi hàn. àwọn nàìjíríà nígbà tí àìsí yá náà ojú wọn máa rí àwọn nǹkan míì tó jẹ́ tó ojú wọn kọ̀ kápálà tí ìgbàjẹ́ wà lẹ́nu ẹ̀sìn mọ̀ bí ẹgbẹ́ bá bọ̀ ọ̀gbọ̀n ṣiṣẹ́ ó ti ṣe kéré ó ti yà lọ. pẹ̀lú ilé láti mọ̀ pé mọ́tàbọ̀ àdìsúná ọ̀dẹ̀ máa oná ìdílé o oná ìdílé ọlọ́wọ́ tiẹ̀ yóò di ara ṣùgbọ́n composition ara yóò ṣe kí ni o yóò ti dá yàtọ̀ nílé ayé ní ilé ìwà bá ti ẹ̀gbọ́n sẹ́nu kí o bá lọ bá ti ẹ̀gbọ́n sẹ́nu kí o bá lọ oúnjẹ táwọn ará náà máa jẹ oṣù kẹta ní ìgbẹ́gbọ́n náà ní a bá tún wá ní ìyá ikọ́ iná ikọ́ omi ikọ́ ẹ wá fún àwọn olè lórí díẹ̀ ìgbàláyà omi gbóná tó gbóná ní o tó fún ọ wọ́n tó máa dà wọn náà bí ẹ bá dáwọ́ ẹ̀wò mi ọmọ rẹ̀ òkú tó rò sórí kò ní lè mú mi. lọ́dọ̀ bá sọ pé lè ṣàlàwọ́ nǹkan ààrùn ìlà nìtọ́rí láàyè sílẹ̀ wọ́lá ayélujára ẹ̀mí ìlú nípa òkú ó jẹ ilé ayé nìyẹn èèyàn bá jẹ́ yọ lára yọ sanra sí láàyè sínú kò ní lára sí kò ní nǹkan kan lára wọn wọn là ń gbé ní ibi dúró kéde tó wọn jẹ náà wọn ní ọlọ́run àwọn tẹ sí yóò báyìí wọn bá tẹ fáwọn bí ẹgbẹ́ bí bàbá náà bí ẹ bá tún ṣe ń jẹ ẹgbẹ́ òtún wọn fáwọn. lẹ́yìn náà làwọn sùn bíi agbárin ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún tá a طريقة القرآن في kọ́tùn kùránì ní ìtìbáàtì ìbáàtì ọ̀yọ́ mìtì ojúmọ̀nà tí kùránì lò láti fi ìdí abájọ bó lágbóde ẹ̀ta pèké ọjọ́ àjíde bẹ̀ ọ̀nà ogun kùránì lò ọdún nínú ẹ̀ tí à ń tún nu kúrọ́tù fàájà tàbí ní máa ní ìyàwó mi dìí nínú sẹ̀lẹ̀ ọjọ́ náà kọ́nà owó fi ti sí lọ́dọ̀ kọ́nà òkè ní oríṣiríṣi orúkọ kálíbà bàbá ẹ̀ka pàtàkì ẹ̀ lára ọ̀nà tí Qur'an tó gbà pé ní Nàìjíríà lábẹ́ yẹ ọ̀nà àkọ́kọ́ bá a sọ onígbé Qur'an tó jọ abẹ́kùn bá ọkọ rẹ̀ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìtẹ̀sí oríṣiríṣi ọ̀sẹ̀ nígbà náà Qur'an sọ àti kàmú díẹ̀ síwájú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta oríṣiríṣi ìkàkámọ́ ọ̀rọ̀ ìwà tí ó ń túmọ̀ sí emphasis ní èdè lábáwá láti fi dájúdájú kíní ìjọ ṣẹlẹ̀ iná sáàkà àti àtún àtàwájú òkúri ha òjútà tó náà ṣe lùlù bí màá tẹ̀sà ọlọ́dún dájúdájú ọjọ́ àjíǹde ìtí ń bọ̀ ní àkáàdù òkúri ha ó súnmọ́ ní gbogbo ẹ̀rọ náà ọ̀dọ̀ yín ló ti pẹ́ ìgbésà olùdó náà ṣe ń nínú afẹ́sà ó lè bá a ṣe gbogbo ẹ̀ nípa ọ̀kan mọ́ ọ̀sán lẹ́sàn gbogbo ṣẹ́jọ́ bá dọ̀bá dọ̀bá inú ọ̀nà tó kúrò àǹtó nìyẹn. bẹ́ẹ̀ náà sì ni lábẹ́ ilé oní ẹ̀dá sọ pé ọ̀bẹ sí àyà Quran kan tọ́lọ̀ ọba ọ̀tí mẹ́ ìṣúra Quran kan tọ́lọ̀ ọba ọ̀tí mẹ́ ìṣàlàyé ọmọ ìkìyà àbí mélòó àbí sọ́rí àbí mẹ́wàá mẹ́wàá nínú àwọn fúlọ́ọ̀tù kéékèèké ni ọlọ́run sì tún pẹ̀sọ́ náà níbi àwọn mi ibẹ̀ láti wá sọ sóràkù ṣẹlẹ̀ àbí ìṣá sóràkù ṣẹlẹ̀ sóràkù ọ̀dẹ sóràkù àṣẹ sóràkù lèbi sóràkù kòrè sóràkù ìgbàwéwò sóràkù nùnásẹ̀ sóràkù ìgbà sóràkù ìgbàlá sóràkù náà. àbí lọ́nà ọkọ̀ òṣìṣojú abẹ́ kò ń pa ọjọ́ ìgbìyànjú àwọn yẹn. sẹ́ẹ̀dì ó wá wà fọ́tí jẹ ní gbogbo sọ̀rọ̀ àtúmọ̀ adẹ́gbé wà ó pọ̀lú ọlọ́run ìjọ abẹ́ tó ti bẹ́ẹ̀ ní di ilé ní oṣooṣù nínú oṣooṣù lẹ̀ àbúrò ọlọ́run wa sọ pé láàbùrú bí inú kúrúmù wà ní àdí ẹ̀yẹ káàbì ẹ̀sìn tìǹtì ọlọ́run bá wọn wí. ọlọ́run kùn lẹ́lẹ̀ èdè kó ni bá lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá tẹ̀ wọ́n bá tẹ̀ mí lakun di nukun ẹsẹ tí ọmọ jẹ sí wàlí àti ẹsẹ tèmítèmí ní ẹsẹ àtẹsọ tó àti lọ pé àní máa ń jẹun ní nígbà tó ṣe lórí ẹgbẹ́ ara wà ní ẹsẹ àti ìwọsọlọpà. ojú ọ̀nà ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ayé kúrò àwọn ó sí ẹni fáwọn ọmọ tí wọ́n nígbàgbọ́ sí ọjọ́ àdídé ó sì bú àwọn tí wọ́n ní ìgbàgbọ́ sí lọ́pọ̀lọpọ̀ àyà kò sí fẹ́ẹ́fẹ́rẹ́ ìfẹ́ẹ́fẹ́rẹ́ ìlú kò sí. ẹlẹ́ẹ̀karùn-ún ọlọ́run sọ fún àlùkò àyè pé ìtòsúnmọ́ ni láti ṣẹlẹ̀ kẹ́ẹ̀tì wàá mọ̀ pé ọ̀fẹ́ ẹ̀yà lọ sí ikú náà bí kò ṣe súnmọ́ yín ju sọ́ọ̀rùn lọ tọ́jú ẹ̀ka náà lẹ́kọ̀ọ́ dájú ewu ó sì tán lọ ẹ̀sìn àgbàdo láyé ẹ̀sìn máa ń ṣẹ́ níbi bẹ́ẹ̀ náà lọ́dọ̀ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àjèjì bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àjèjì gàgà ẹyọ kan níbi wáyà náà ó lè rán yẹn láti fi àwọn kìí so níbi wáyà o kéèké tẹ́lẹ́tẹ́ àbí ẹ̀yẹ níbi a àmì kìí ṣe gbogbo níbi wáyà o à ìkúlẹ̀ yẹn lọ́rùn ẹyọ kan tẹ́lẹ́tẹ́ lánàá tẹ́lẹ́tẹ́ lánàá tó bá pẹ̀yẹ̀ lọ́wọ́ yẹn lóye ti mọ́ ọmọ ńgbà náà má sì ní àìkò tí ọ̀dọ̀ a sì sọ́nù yàbà jà yàbà jà bá mi yàbà á nídìí ọ̀dọ̀ àwọn ilé ẹ̀rọ tó sọ mí nígbà nígbà tó ti lè tó. báyìí kìí àmà náà ti dé ìyẹn òjijì ni ó dé látàkì ńlá bá tó ta kò ní dé bá wa àdúgbò jìjì lẹ́gbọ́n wa àti àmà tí ọ̀sẹ̀ tí ń bọ̀ yọ̀ ọ́ o kò sí kò sí wẹ̀ náà ni á lè máa rí pé gbogbo tí kò tí ọmọ ṣẹlẹ̀ ìdíwọ́ ìdíwọ́ ìra wọn bẹ́ẹ̀ bá ti ka ìṣẹ̀lẹ̀ àtúnṣáájú ìdúró mẹ́sàn-án náà àbí. yọkọ̀ máa tẹ̀lé ra wọn yọkọ̀ máa tẹ̀lé ra wọn ni àti àwọn náà dé ní. kótó wá dé kí ni òtún di ẹgbẹ́ láti àdá ọ̀nà kókó wá dé o. ẹlẹ́ẹ̀kẹfà ni kó jìjì ní òde ẹlẹ́ẹ̀keje òun náà ní pé ìdí ẹ̀dá dìde kó tọrọ lọ́dọ̀ ọlọ́run ni tèmi bá a ti wá pọ̀ tó lọ́wọ́ á ní a lọ́dọ̀ rárá o bíbẹ̀ ẹ̀ ti rọrùn ọlọ́run bẹ́ẹ̀ náà ní kó kún wa dá ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run àdìgbọ́lá ẹlẹ́gẹ̀ẹ́jọ ọlọ́run mú àyè wa nù kọ́ àrùn rẹpẹtẹ dáàbò oríṣiríṣi lórí pé bó ṣe rọrùn fóun láti bẹ́ẹ̀ lálàkọ̀kọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn bẹ́ẹ̀ náà rọrùn fóun láti ẹnu gbà tó bá tó fóun dúdú àti padà. ẹlẹ́ẹ̀kẹsàn-án ọlọ́wọ́ àwọn àbẹ̀wá lórí pé àjíǹde yín ní ìgbà tí ilẹ̀ ti kú tẹ́sí ojú òde gbogbo mọ́ lásìkò rẹ̀ tóun wá dé títí tí òdòdó wá dé tó wá mìíràn tí ẹ̀jẹ̀ wa tí ẹ̀jẹ̀ wa gbéra tí ń wù sábà tó ń ta tí gbogbo ẹ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti àwọn ẹ̀jẹ̀. ìtẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá tàbí parí ẹ̀ sọ́ọ̀rì ìtọ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá ìṣòro àti parí ẹ̀ torí pé ọlọ́ọ̀bà nìjọba bó ṣe lágbára lórí ètò ìlú èèyàn lọ síta dídá àjẹkọ̀ọ́ lágbára lórí èèyàn náà ó náà ń sọ́nà àtìlẹ́yìn ẹlẹ́kọ̀ọ́kànlá onígbà bẹ̀rẹ̀ pé ẹ ń bá gbà tó ń déédé lọ́wọ́ ẹ ń bá gbà ìjọ náà bá lè jọlá ọba ń déédé ni agbọ́dọ̀ nígbà wọn bá lè kí á máa lọ́gbọ́dọ̀ dìde ni à owó tó yẹ kí gbogbo wọn pẹ́ kábi ṣe ìgbẹ́ dáadáa sínú òdù kí wọ́n máa tàn bí ṣe ń tẹ̀lé àbúrò bí ṣe ń tẹ̀lé àwọn àyè náà lẹ́kọ̀ọ́ bí ṣe ń tẹ̀lé àyè náà lùbàdàn àlọ́ àyè náà kì í ṣe lórí o wà láì tọ́ba tọ́ba ní bísíǹsì rẹ tó ní jù lọ rẹ ọ̀gbìn bàtà ọ̀sẹ̀ tó bó o sì gbìyànjú láàárọ̀ tó gbìyànjú lálẹ́ tí wọ́n máa ṣiṣẹ́ lọ. ntọ́ba kò fi yọnu ọ̀kan lọ fún lẹ́fà lẹ́yìn owó lásán ni wọ́n yóò ṣe ń jẹ láàrin twenty four hours tó bẹ̀rẹ̀ sí lọ́nà kódà twenty four hours pọ̀ jù àwọn náà náà ilẹ̀ wà bí lẹ́gbẹ̀ẹ́ ẹ bá lọ ẹ ẹgbẹ́ bọ́sà wọn tó ló kọ́ sí ẹgbẹ́ òkè kíníkà ilẹ̀ fún one thousand naira àgbà ẹ mọ̀ wá bíi kílẹ̀ pé ahẹ́ ẹ̀yọ́ pé bi ọ̀nbẹ lórí ta mbẹ ọgbọ̀lú yọ̀lì ẹsẹ̀ ti kọjá ọwọ́ àdìbára jùlọ ọjọ́ ọkọjá sábó tọ́ba ti jẹ́ pé ọ̀fẹ́ máa ṣe production tó dé dìínà bó o ṣe ń gbáyà láàárọ̀ lọ́sàn-án ó tún máa gba ọmọ ẹgbẹ́ wọn ti náà ìsìn bóòsì nílẹ̀ mẹ́ wọ́n ti ní bí a ṣe máa fi lẹ̀ bẹ́ẹ̀ àyà àti a ṣe máa fi rẹ́ǹtì bóòsì tẹ́lẹ̀ pé sọ́ọ̀bù ni omi ayé ìgbà lórí ìkọjá ní ìlọ àmì òkúkọ. ẹ tọ́ba bẹ̀rẹ̀ ti àwọn àyè gbégbé lọ́mọ ti ṣe production ọ̀rẹ́ mi tó wà ní fifty thousand lọ́dún. tó wà ní fifty thousand wà láwọ̀ ìgbà láàrin ìgbà níbẹ̀. tọ́ba ti jẹ́ pé production ẹ̀rọ ti ṣe sọ́ọ̀bù ẹ̀rọ ẹ̀rọ ti tó wọ́n sẹ́yìn. owó fẹ́ wọ́n sábì ṣe yún. ṣùgbọ́n àwọn yẹn kan sọ̀rọ̀ bílíọ̀nù they talk in millions. kẹjọ gbọ́ mílíọ̀n lẹ́nu wọn ó lè máa sọ pé five hundred million two hundred million one hundred million thousand àwọn ah, ti sọ yóò ti pẹ́ wọ́n ti sọ yóò ti pẹ́ gbogbo mowó kọ́ bu àwọn kan lára wọ́n ní ibi tí ẹ ti ń jà sí dúkìá bàbá wọn wọ́n yìí ti kówó jẹ mọ́ wọn la ń tọ̀ wọn á dàpọ̀ twenty five twenty five million náà onígbọ̀ntọ̀ máa lọ lọ́pọ̀ àwọn alágbájá ti bá dìbẹ̀ wà á gbéyẹ̀ kó gbẹ mọ́ wọn òun sọ̀rọ̀ ti bá dìbẹ̀ làwọn kan ti ṣe apákùn rẹ̀ mọ́ wọn ládìbẹ̀ ti ń jà sí mi ilẹ̀ Yorùbá yìí náà lájọ wa Ìbàdàn yìí náà lájọ wa kì í sáwọn Haúsá mọ̀ sọ̀rọ̀ wọn àwọn Yorùbá káàrọ̀ ìjọba yìí náà ti ẹlòmíì tó bá ti twenty five thousand lásán tọ́jú ìyípo yọ̀ọ̀mọ̀ jẹ yọ̀ọ̀mọ̀ mú bẹ̀ ọmọ bísẹ̀sì ojoojúmọ́ jẹ́ mọ̀ mọ́ wá lóga twenty five thousand ẹ sábà bí àlejò àmà tí ọlọ́ọ̀bà àlejò ọlá ọba ń déédé ni wọ́n gbọ́dọ̀ nígbà tó gbé àlejò àmà òjì torí bẹ́ẹ̀ ni alákòóso yóò ti tẹ̀lé ara rẹ̀ ayẹyẹkó lọkùnrin ọba ń tẹ́ bí igbe ọba ń ńlá ẹni ìgbẹ́ lóṣù mẹ́fà oúnjẹ tí ọba yẹ ẹ̀ bí wọ́n tẹ̀sán pé ẹ̀rọ ẹ̀dá ẹ̀fẹ́ ẹ̀wà tó kẹ̀ sẹ́rẹ̀ pé ẹ̀bá fi sí ẹja yìí ìjọba ti pẹ́ <laughs> ẹja sùn lọ ní tútù ẹ̀rọ sùn lọ oní ọ̀sẹ̀sẹ̀ yìí pé eléyìí wọ́n àìjó kù ó sì lọ dànù kìí ṣe dídá nǹkan yẹn ní ọmọ ilé ìjẹun máa gbé fẹ́ràn fáwọn dábàá nǹkan táwọn yóò tó lọ fi méèkì owó yá àwọn ọmọ kan sí wọn ní kúpa ní ẹ̀ ní àgbà ní àtàwọn òkú oní ẹ̀sìn ọ̀gá wọn títún lùlù wa ó jẹ́ tó kọ́ máa sọ pé ìbàjẹ́ kan ló ṣẹlẹ̀ lójú títì kẹ́ni ẹni jẹ kọmíṣánná pọ̀ polisi àbí mílíọ̀nù la wọ́n ọmọ ẹ̀sìn. bí àgbọ̀dọ̀ sọ lóru èlò wọ́n mọ̀ sáàkìdá ó jẹ́ kí lóṣù wọn sọ bí àwọn ọmọ ẹ̀sìn fẹ́ ń gbowó lójú tí ẹni ọ́fíìsì wọn ni ọmọ ìjókòó sí i bó wá ní dédé òṣèwájú àlìkìyàmọ̀ àtúkọ́ náà ọba ọjọ́ ọba onídéédéé kálíkì àmọ̀ wò dé tí ọba dé ọlọ́run kàn fún àmọ̀ àbòsí nù ọlọ́run bá ti sọ oníwà máa rọ búgà bíbọ̀lá nílẹ̀ àlàmì ọjọ́ máa rọ búgà bíbọ̀lá nílẹ̀ àlàmì ọlọ́run bá rẹ̀ sálámù sẹ́dá rárá. ètò ajẹ́pàdé ẹ̀ òun náà ni àwọn àjè tọ́lọ̀ bá sọ fún Quran tọ́lọ̀ bá fi sọ àyè pé àpèjúwe rè lórí àwọn kan tá a ti dá tá a pamọ́ àpò àjùmọ̀ lórí ọ̀nà tó Quran ń rìnlẹ̀ pé ìjọ àgbègbè ìjọ àgbègbè kí ọ̀sẹ̀ rẹ̀ ni ìbẹ̀rẹ̀ láti ṣe iṣẹ́ ọ̀làwọ̀ dáadáa tó a ń yẹ júmọ̀ bẹ́ẹ̀ tó kù ní ọ̀la pẹ̀lú ògbọ́n náà àwọn àmọ́ bá máa ń fi ìyá omi kì yìí náà pẹ̀lú ògbọ́n náà lọ́nà kò kì í ọba tí a gbé sọ̀rọ̀ di ọmọ yorùbá ọlọ́dà wọ́n sì ní ìbàdílẹ̀ ẹ̀kú fún èmi tí wọ́n sọ àdúgbò aláàbọ̀ láti láàbọ̀ náà. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا